wo ẹ̀yọ́ màá tẹ́ bá kó bẹ́ẹ̀ tí fún yín ní ẹgbàá ẹjọ́ kálẹ̀. وإن محمدا عبده المصطفى ونبيه المدعى أكبر الأنبياء وإمام الأتقياء سيد المرسلين وكل دعوة قوة العذاب فرجل وهوى وهو الذي ونبيه المجتبى ورسوله المرتضى أواني لون عشر ذلك ṣe rọ̀ṣúlù àti nàbí ṣe yàtọ̀ síra wọn kílẹ̀ ìtumọ̀ ọ̀kọ̀ọ̀kan ọ̀dà pẹ̀ta sọ lánàá mi. mo jẹ́ pé wà lánàá yìí pé nínú Al-Qur'an a máa rí nàbí yìí ìyẹn Al-Qur'an. آدم لنبي يبو سبحانه كراء الإمام نافع méjèèjì lọ́wọ́ nínú èdè lágbáwá ìyẹn ló dẹ̀ fà á táwọn afáàfin wòye pé kí ni ìpìlẹ̀ kẹ́lìmọ̀ yìí kí ni ìpìlẹ̀ rẹ̀. àwọn míì sọ wípé ànábì yìí wípé láti ibi nábọ̀wá ni wọ́n ti mú nábọ̀wá. ohun tí ń dì ń jẹ́ òun ni àyè ti fa nǹkan ga. wọ́n ní dì tí wọ́n fi lọ mú gbólóhùn nàbí láti bí gẹ́yìn ayé ni wípé lẹ́ánàhó bèbí ha í ìlàyìn wà bẹ́ẹ̀ lẹ́fùbárì ìlàyìn asùpàdà mọ̀tẹ́fẹ́ àlàó yìí torí pé ẹni tọ́lọ̀ ọmọba tó bá ti fi wá àyè ránṣẹ́ sí sọ́rí tó bá ti fi wá àyè ránṣẹ́ sí tó sì fi làbárì nípa ara ìránṣẹ́ sí lọ́mú kókò kan kíní ìgbà ọ̀kan bá fi ìgbà ọ̀kan tó bá ti fi ránṣẹ́ sí pẹ̀lú oníránṣẹ́ sí yẹn ó ti dẹ̀ ń tọ́ ga ju àwọn èèyàn yòókù ẹgbẹ́ ẹ lọ síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ó ti ga ju wọn lọ ìdí nìyẹn tí wọ́n fi lọ mú nàbí láti bi anáfọ̀wá. ajẹ́ wípé. nàbíyù òun ni ẹni tó ṣe wípé ó ti ga ju jíjẹ èèyàn lásán lọ nítorí wípé ọlọ́run bàbá tó la rẹ̀ ga ó fi wá àyè ṣe kí ni o ó fi ránṣẹ́ sí ó fi gbé ká mo rò pé ìtumọ̀ yẹn ó yẹ kó yẹ wá tábà ti yẹn òun ò ní tó wàá jẹ́ pé láti bí nàbà fanabi u òun ni máa ń nù bí a máa ń nù bí a òun ni jẹ́ nàbí tó ti yẹn báyẹn sẹ́mo kí fàáyìlì ni tó wàá jẹ́ fàáyìlì bí máa nà mọ̀ fọ́ọ̀lù báyẹn anabi u aláàdì nù bí a aláàdì nù bí a. ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí wọ́n ń fi ìró ránṣẹ́ sí sọdíìkì ẹ wà bá wo ṣe o bátìrì rẹ irú bátìrì yìí ní ìwà rẹ. ẹ dákun sọ̀rọ̀ mi jẹjẹ àwa o tọ́yì táwa ni rọ̀ṣúùlù àrọ̀ṣúùlù nínú èdè lárúbáwá onímọ̀ ní xẹ́wùmí la rìsáàlà tàn fàbọ̀ ìfàbíhà. من حمل رسالة فبعث بها ẹni tí wọn gbé rìsáàlà kan kọ lọ́rùn tọlọ ń déṣẹ kọ lọ́rùn pé ṣẹ báyìí wà lọjẹ tọlọ ń sì fi sẹ́yìn ẹran sáwọn èèyàn òun ní jẹrọ sọ ẹ dákun sóyè báwọn. ṣùgbọ́n nínú àgbékalẹ̀ àwọn onímọ̀ ta ni ń jẹ́ rọ̀ṣúlù ta ni ń jẹ́ nàbí yóò ṣe láfọwọ́ abẹ́ nítorí wípé a rí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé kò sí yàtọ̀ láàrin rọ̀ṣúlù àti nàbí sálàyé mi ti wọ́n ní nítorí àyàtà kàlánà kí wàá máa rọ̀ sálínà min qablika min rasulin. ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته أعني أنا سوى جورك بيا نبي كان تعبير الرسول كان إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته ورم بلوني لك آه آه في نصب المجانيك في نصف قصة الغرانيق في شيخ الباني ترى يعني ترى كده باي tó ẹ ka tafsiru aya yẹn dáadáa ń bẹ àti àwọn kan tí wọn gbà lérò pẹ̀lú ẹ mi fẹ́ wọnú ẹsìn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ ẹjá lọ ka tírà yẹn wọn la fi lè gbádùn aya yìí àti túmọ̀ rẹ àtúntí wọn gbà lérò pẹ̀lú àtàwọn ìwà ayé àtàlùwà àrídá fi hàn. àyà yìí làwọn àfáà yìí lò kí ni ìdí náà fi lò wọ́n ní ọlọ́run ní wàá má àrùsálì náà ní nǹkan bíi ààrùn síwájú ẹ̀ mi rọ sóòlì wà lánàá nìyẹn ó túmọ̀ sí pé ìrìsáàlì ọba nàbí yìí ọ̀ka rẹ̀ ó sì bá rọ̀ sóòlì ìṣó ti ẹnu sí ìgbà tó ti jẹ́ pé àwọn méjèèjì lọ lo àmọ́ àrùsálì náà àwọn méjèèjì lọ́ lọ́ọ́ lò fún àmọ́ àrùsálì náà mi kọ̀ bìlíkà mi rọ sóòlì wà lánàá nìyẹn ó túmọ̀ sí pé kankan náà ní méjèèjì fanabi yìí mùrùsàlùmù wa rasulu mursalu ẹ sọ̀rọ̀ mi yẹn sóyè wa báwọn torí pé ìrùsáàlì yẹn wákọ̀ ala rasuli wà wákọ̀ ala anabi gbọ́lẹ̀ fi si àbúrò yẹn ọmọ wọlé lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ mi yẹn sóyè wa báyẹn àwọn afọ àwa kejì wọn ní méjèèjì ya yàtọ̀ wọn. wípé rasul àti nabi yìí wọn náà yàtọ̀ síra wọn àwọn ni a sọ wípé nabi yìí adina darajatan min ar-rasul lọ́dọ̀ kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo rasulu lànàbí kìí ṣe gbogbo ànàbí rasulu mo sì ti fún alákòjú yẹn lánàá mo fún alákòjú yẹn ànàbí wa Adam alayhi salatu mo fún alápèjúwe àwọn méjì mi tánátán ishaq àti yakub kẹsì ismail rasulu ni ismail so ya afún alápèjúwe ishaq àti yakub wọn jíṣẹ́ fún ọ náà ẹ dákun sóyè bá tọyè àwọn afáwa yìí náà àyà yìí náà làwọn náà lò wọn ní pé gbàtọ́lọ̀ ti sọ pé mọ́ rọ̀ súnmọ́lì wà lánàá

mi rọ súnwélé ní wàhálà nàbí yẹn ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì mo rò pálá yẹn mi ti bóyá níbi sífà ni tàbí níbi dat so yé báyẹn torí kéke àtúnyẹ bìlúwà àwọn míì. wọ́n sọ wípé nàbíyù wọ́n lójú rasúlù lọ. eléyẹn ọ̀ràn àwọn ọ̀ràn ni kò yẹ ká pẹ́ lórí ẹ̀ àwọn tó sì sọ bẹ́ẹ̀ mo ti sọ wọn fún aláàánú àwọn gùlátù sòfìyà àwọn ẹ̀hànà oṣùfì àwọn ni a sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n gbégbé èèyàn ní ṣe gbogbo èèyàn àwọn wòlíì ọlọ́run ni wọ́n pèrè àwọn gẹ́gẹ́ wọ́n làwọn ṣe lọ́dọ̀ wọn nàbí yóò ju rọ̀ṣúlù lọ tí wọ́n ọ̀rọ̀ náà wọn ni ṣàlàyé mi ti kájọ ọ̀rọ̀ wọn ti tó bá wà rí bẹ́ẹ̀ wọ́n tẹ́ ká mọ̀ ní ìṣẹ̀lẹ̀ pé ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì kí ni náà torí pé a ti sọ fún wa wípé nítorí lálàáfíà ni pé wà láàrin àwọn méjèèjì àbí mi sọ bẹ́ẹ̀ fún wa lánàá ni ẹ dá mi lóhùn. àti sọ́lànà wípé rọ̀súlù àti nàbí ó yàtọ̀ síra wọn ìyàtọ̀ wo ló wá wà láàrin àwọn méjèèjì alákọ̀ọ́kọ́ ni pé a rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afa wọn á sọ pé ànàbí yìí ni man uhiya ilayhi bi shar'in wa lam yu'mar bi tablighi ẹni tí wọ́n fi ṣẹ̀ríà ránṣẹ́ sí ọlọ́run ránṣẹ́ sí pẹ̀lú wáyé ṣùgbọ́n náà bọ̀ sọ wípé kó ṣe tẹ̀bílẹ̀ wọ̀ fáwọn èèyàn kankan wọ́n wá ní rọ̀ṣúlù ni wọ́n ní ó xìyà ilé yìí bí sọ̀rọ̀ yín wà ó mi rọ bí tẹ̀bílẹ̀ wọ̀ rọ̀ṣúlù lẹ́ni tó ṣe wípé wọ́n rán pẹ̀lú ṣẹ̀ríà tuntun tí wọ́n ti sọ wípé kọ́ lọ́ọ́ bàlágọ̀ rẹ̀ fún àwọn èèyàn láàkín áyà ta kàlẹ́ kan yóò gba ọ̀rọ̀ yẹn dànù ìrọ̀pá ajọ́ nǹkan tí mo ń sọ yìí àyàtà àkàlẹ̀ kan yóò gbọ́rọ̀ ẹ̀ dànù lọ́nà o lọ́nà o ó yà ọ̀nà náà ni kí wà má arsalna min qablika àrùn síwájú ẹ̀ ẹni wọ́n bá ti rán wọn náà sáwọn èèyàn kan sálàyé mi ti ó ti mọ̀ sí wípé ànábì yìí ọlọ́run sáwọn èèyàn wọ́n rọ̀súlù ọlọ́run sáwọn èèyàn kan torí wàá mọ àrùsọ́nà mi nǹkan bíi kàmí rọ̀súlì wà lánàá mi. falkimsal àwọn méjèèjì lọ́lọ́ bá mi wá rán yẹn síra rẹ̀ wọ́n rán sáwọn èèyàn kan. ẹ dákun sọ̀rọ̀ yẹn sóyè báyẹn ni àwọn afáà tó wá ní wípé nínú táàfìrí wípé ọlọ́run rán nàbí yìí náà òun ni hadith táwọn nàbí sallallahu alaihi wa sallam sọ pé wọ́n ṣí àwọn ọmọọmọ tó ti lọ fún un. fara'aytu nabiyya wa ma'ahu rahun mo rà nàbí mi tó ṣe kẹ́ ojú èèyàn tó gbà fún nígbà tí wọ́n wà láyé tí wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n ju láàrin bíi mẹ́ta sí mẹ́sàn-án lọ mo ní yà mi wa ma'ahu rajulan èèyàn méjì péré a sì rà náà ọlọ́run ó sì rà náà bí mi tó ké wàlẹ́ ìsàmà àhú ahadun kò sẹ́ni ẹ̀ka pẹ̀lú ẹ̀ ṣé ànábì yẹn sọ lọ fáwọn yẹn àbí ọ fáwọn yẹn ọ fáwọn yẹn ṣé kínní yẹn sọ yé bá a nìṣí náà tó bá rí bẹ́ẹ̀ ẹni tó já ànábì náà ó náà ní rìsáàlà tí wọ́n fi náà sálà yẹn mi ti ẹni tó sì jẹ́ ọ̀ pé kò sí lẹ́sìn rọ́súlù náà ó ní nǹkan tí wọ́n fi ràn ẹ wá bá ń ka ọ̀rọ̀ tí sheikh Albani sọ̀rọ̀. اعلم أن كل رسول نبي وليس كل نبي وليس كل نبي رسولا وقد ذكروا فروقا بين الرسول والنبي. sọ àwọn afa sọ oríṣiríṣi ìyàtọ̀ tó wà láàrin rọ̀ṣúlù àti nàbí yìí náà tàrọ́hà fi tafsiri àlùsí. wàhálà tafsiri àlùsí orí mẹ́. wàhọ́ ìrì. táwọn tafsiri. wàlà àlà àkọrọ̀bà àna rọ̀ṣúlà man bu'itha bi shar'in jadidin والنبي من بعث بتقرير شرع من قبله so ara tàrífù àwọn afáwa mi ni wọn ni wípé ẹni tó bá jẹ́ rọ̀ sí i ọlọ́run ọba aràn ó sì fi ṣẹ̀rí àtúntàn ràn gbòròpálá yìí mi ti ẹni tó bá wá jẹ́ kìlọ́kọ̀ rẹ̀ ti ń jẹ́ tó bá jẹ́ nàbí ọlọ́run ọba ara láti wá pé sẹ̀rí àìtọ́ ṣáájú ẹ̀ kò mú sẹ̀rí àtúntò náà. wàhùwà bìtọ́bẹ̀ ìmàmúrò bìtàbílì rìhì. sẹ́tìlì bá àwọn mìíràn gbárò dùn fáwọn tí wọ́n ní kí lámúyọ́ ọmọ rẹ̀ bìtàbílì ègún wọn pa aláṣẹ pọ̀ náà sì tàbílì. ìmìnà màálù أن العلماء مأمورون بذلك العلماء ورثة الأنبياء أبي بيقول عشماوي شيء أما علماء هل أمروا بتبليغ أو لا أمروا بتبليغ tó bá ti wá jẹ́ kí al-ulama ma'muruna bit-tabligh báwo ni mo ṣe pa nípa anábì láti. ayò àwọn anábì wọn lẹ́tọ̀ọ́ sí jùlọ. so tàrífù mi nìyẹn táwọn afáwa mú wa tàrífù mi tí wọ́n tún mú wa òun ni wípé anabi yóò mọ ní awuxa allahu ilayhi bi sharcin wa umira bi tablighihi ila qawmin muwafiqina lahu. anabi wọn ràn wọn fi ṣẹlẹ àtúntún ràn ṣùgbọ́n àwọn tí wọn ràn sí wọn làwọn gbọ́ tìrẹ mi omi ò lè lókè mu a. Ah ẹ rí i pé ó ti rẹ̀ mí gan ti lọ sí lẹ́jọ̀ kan láàárọ̀ yìí ó ti gba ọdún jẹ́ nù mí lọ yìí ni yóò dẹ̀ ṣiṣẹ́ wọ́n ti sọ bátìrì nù ni o ẹ bá àwọn obìnrin ẹ̀rọ yẹ kí bátìrì wà mí tí máa wọ́n mi báyìí lọ gẹ̀jú báyìí lọ yóò lé o yóò lé wọ́n yìí pé ẹnìkan tó wá mọ́tò wà ní ojú ẹ̀ ń dé ó ti rẹ̀ mí ni. ṣé ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí ajá wọn má lè jẹ lọ ni o ẹ̀yin náà ní káwọn máa yín tí wọ́n ń ṣe nípa àwọn dákẹ́ tí wọ́n bá ti dákẹ́ mọ̀ gbọ́ nǹkan táwọn tá a bá sọ̀rọ̀ jù báyìí lọ yóò bẹ̀ ń tẹ̀ o. Ah, ẹ dákun sẹ́yìn gbọ́ mi ó wè mí náà kí n sọ̀rọ̀ dáadáa jù báyìí lọ àti travel àti lọ́sẹ̀ lẹ́jọ́ àti ṣe gbogbo ẹ̀ ẹjọ́ sì ní ọlọ́run ṣàánú wa ń naam ẹni tí wọ́n fi ṣíà tí wọ́n fi hàn sálàyé mi jẹ́ pé kó jẹ́ṣẹ́ fúnra rẹ̀ tàbí kó jẹ́ṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn tọ́lọ̀ ránṣẹ́ fi ránṣẹ́ sí pé kó jíṣẹ́ fún wọn. Ah. Ah. láìsù mukhalifina la wọn àtakò wọn àbájá mo rò pa láyé mi ó kè sí ká kópa jẹ́ bẹ́ẹ̀ ni kò wúlò ẹ̀ pa bẹ́ẹ̀ ni kò wúlò bóyá ní wọn bá tún pa gan ó súnmọ́ kan tó máa jó nǹkan kan sọ ẹ dákòóso ẹ gbọ́ mi yé báwọn ok ẹ já pàjẹ́ ìnáká ò bẹ́ẹ̀ àwọn ọmọ ìjọ ta bá pàjẹ́ ẹ jọ sí ẹgbọ́n nǹkan tí mo wí sọ̀rọ̀ súlù wa ni ẹni tó ṣe wípé awha Allahu ilayhi bi shar'in wà ó mi rọ̀ bìtàbílẹ́gì hin àkọ́wọ́mi mọ̀kọ́lìfìyè ẹ rí i pé ẹ ní rọ̀ṣúlù kan àyàfi kó ṣe pé àwọn ènìyàn rẹ̀ wọ́n bá ṣe takoro gan ṣùgbọ́n ọlọ́wọ́n bọ́ padà fi jẹ́rìí wọn ni àwọn rọ̀ṣúlù nìyẹn ọlọ́run gbé wọn dìde lọ sọ́dọ̀ àwọn èèyàn tó ṣe wípé wọ́n kọ́ láfa wọn ẹni tó bá ṣe pé wọ́n ránṣẹ́ ṣùgbọ́n àwọn aránṣẹ́ àwọn tí wọ́n kọ́ láfa rẹ̀ nàbí yòó nìyẹn bíi Adam nàbí yòó ni kí lẹ gbọ́ pọ́sẹ̀ láàrin ádámù àtàwọn tó lọ́rùn sí ìyàwó àtọmọ àti ojú ẹ lè gbọ́ nǹkan kan síbẹ̀ náà ibẹ̀ kọ́ àwọn Idris kí lẹ gbọ́ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti wọn kí lẹ gbọ́ tó ṣẹlẹ̀ láàrin Ishaq àtẹnìkan kan kí lẹ gbọ́ tó ṣẹlẹ̀ láàrin Yakubu àtàwọn èèyàn mo rò pálá yìí mi tì lákín sẹ́rí bí tẹ́tí lè gbádùn mọ́ bàtà yìí dáadáa òun ni sharh Baiquni àti Abul Hasan. Abul Hasan al-Ma'rabi ìgbẹ́ gangan ó kó gbogbo àwọn akọ́wálò yẹn wájú jù ẹ ló sì fànádà sálàyé mi ti ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yẹn eléyìí tá a sọ yìí ó gbé wọn bó ṣe rọ́dù fèrè náà Abul Hasan ṣe rọ́dù rọ́dù tá Abul Hasan ṣe fún ni wípé wa ra'aytu an-nabiyya wa ma'ahu rahatu mo rí ànàbí yòó tí àwọn èèyàn tí ò tóbi mẹ́wàá àbíkan jù bẹ́ẹ̀ lọ tí wọ́n wà pẹ̀lú ẹ̀ tí wọ́n ti fọ́ láfa àbí wọn kà láfa àti fọwọ́ láfa ẹ̀ nìyẹn náà tó túmọ̀ sí pé àwọn kan ò gbà fún ẹ <laughs> nínú àwọn ìjọ rẹ̀ láàkín láfùdù ànàbí òun ló wà rọ́dà fil hadith sẹ́yìn mọ̀ kí kẹ́límà méjèèjì ìdàkísàmà ìfitàlàfà wáyé dàkítàlàfà ìfitàmà sálàyé mẹ́tì tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé ànàbí alimọ́rọ́dù bí nàbí fil hadith wà rasul ara nǹkan tó ń bá alimọ́rọ́dù bí ànàbí fil hadith wà rasul ara nǹkan tẹ́mi rò pé a lè lò ní jawabu fún sheikh abul hasan almarobi ni mo rò pé ala yìí sáà tàn jawabu mi ni. náà dé ṣókí ìyàtọ̀ tó wà láàrin anabiyu àti rasulu nìyẹn ṣé wàá di afáwa wa fi kíní kan kún tó yẹ pé níbẹ̀ yẹn ó yẹ ká sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ wa khususan nítorí pé àwọn kan ń bẹ láàrin wa tó ṣe pé yantasibuna ila islam àwọn náà pèrè àwọn ti islam wọ́n pèrè àwọn mùsùlùmí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí nísì láyìlá ìlà ńláhu láyìlá ìlà bọ́ọ̀sì lókun ní jèmi lọ́ba nǹkan. ó sọ bákan àfọlùwà òjì sẹ́rẹ̀ àwọn níjọ ẹ mọ́ta dùn lòdì sẹ́rẹ̀ àwọn níjọ ẹ mọ́ta kọ́ wọn ẹbí wọn lẹ̀ kọ́ wọn bá kiri wọn lọ. sọmọ ìlà ìlà ìlà ńlá hu láìlà ìlà ńlá hu muhammadu rasulullah rasulullah ni wọn wí tiẹ. sẹ́ẹ̀rí àwọn ọmọ yẹn àwọn náà bẹ̀rẹ̀ àwọn ti sínú islam kódà àwọn àwùjọ ń bẹ tó bá yẹ pé tó yẹ kí tá a bá débẹ̀ àwọn ni leading muslims láwùjọ yẹn tíyẹn bá dé làrò nísì bóyá ní mọ́sálásí central mosque ìlú làrò gan fẹ́ tó central mosque wọ́n ní tàfíìkù lẹ́dẹ̀ yìí náà wọ́n ní lẹ́wẹ̀ ilẹ̀ tí wọ́n ní lẹ́dẹ̀ lẹ́yìn mádùlẹ̀ ìsìlámì eh, bóyá ilé kéwọ́ kan lè nílẹ̀ tó tóbi tó wà wọ́n nílẹ̀ bàjẹ́ àwọn wọ̀nyí náà àwọn náà tún lé ànábì míì tó yàtọ̀ síta ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá à ń pè ní Mirza Gulamu Ahmed Mirza Gulamu Ahmed wọ́n gbà pa ànábì ọlọ́run lòun náà kí wàá lóde wọ́n nítorí pé ọlọ́run ọba tó láàrin ká sọ pé wà ládì ba'atha fil ummiyina ba'atha fil ummiyina rasulan minhum ọlọ́run gbé ìránṣẹ́ kan dìde láàrin àwọn òpè tí ṣe lárúbáwá mo rò pálá yẹn mìtì yóò máa ka àwọn àmì rẹ̀ fún wọn yóò máa fọ̀ wọ́n máa títí dé parí wàyí ká nù mi. nǹkan bí lọ́la fi dọ̀lá lè mọ̀ bí. ó wá ní wà á àkọ́rí nàmì àwọn ahmadiyya ó sọ wípé wà bá àká fi àkọ́rí nàmì àwọn tí wọ́n yàtọ̀ sí àwọn òpè yẹn sálàyé mi ti lámà yalhaqu bihim táwọn ò tí ì dé ńgbà náà ba'atha fihim kadhalika rasula ọ̀ràn yìí náà ń ṣe kan sáwọn náà wa ar-rasulu al-mursalu ilayhim huwa gulam ahmed huwa mirza gulam ahmed wọn lò ní mirza gulam ahmed èrè alákọ̀ọ́kọ́ ni mi sọ yẹn o ẹ̀rí kí mo sọ bí arí torí pé ń pọ̀ lẹ́kọ̀ọ́ náà ẹ̀rí míì tún ni wípé anabi wa muhammad sallallahu alaihi wa sallam muhammadu ló kọ rẹ̀ wípé ńgbà tí bisaro Ìsá wà ó ní wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad pé ahmad ló pè fa rasulu tí basharo bihi Ìsá alayhi salatu wa salam lọ́dọ̀ wọn ò mirza wùlámù ahmad. tori pé orúkọ anábà muhammad sallallahu alaihi wa sallam muhammad ní kìí sọ wípé ismuhu ahmedu ajẹ́ wípé gulaamu ahmed ní sọ ẹ dákun ṣé wọn ti wọn ẹ dá o lóhùn ó dẹ̀ rí méjì ṣé wọn oge eléyà nìkan kọ́ ọ tẹ́ sọ fún wa wípé anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni gbẹ̀yìn àwọn anabi ọlọ́run ṣé dáhùn ẹ̀rí wọn àjọlọ sọ̀rọ̀ lórí o torí ẹ̀yin tẹ́ ń sọ pé ah, wọn ò lẹ́rìí ṣubú à bóyá sọ fún mi pé kùránì ni a ti mú so ti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yà ara mi létí o sálàyé mi ti. ayàtà kàlánà wípé makana muhammadu naba ahadin mẹ́rin jáàlìkù muhammadu ètò bàbá ẹ̀rí kankan ah, sodiq àti isa ẹ̀rọ bá ń gba àti ní ìlọ́wọ́ walakin rasulallahi wa khataman nabiyyin wọ́n ò ní pé kì í sẹ̀rí wípé kò sáà nàbí mi lẹ́yìn ànábì muhammad sallallahu alaihi ní kì í kìlẹ̀ rẹ̀ ti di ibi iṣẹ́ rẹ̀ mo ti ní káwọn kan wá gbà á. àwọn tó bẹ̀rẹ̀ wọn á ní pẹ́ wọn á ní pẹ́ kílẹ̀ ẹ bá ní pẹ́ kílẹ̀ ti kì í bí iṣẹ́ rẹ̀. Salamu alaikum. Ẹ bá. Ṣé wọ́n ti tán àbí? ẹbẹ tó a bá fún wa má gbé síwájú àwọn yẹn bá ń tiyín gbé síwájú bá bùn yẹn kọ ha ẹ má gbé síwájú wọn. ní kíkà wọn tún gba talẹ náà dákun bẹ́ẹ̀ mi náà gbẹ kan. bàbá bá ti mọ̀ jẹ́ ní jẹun tí wọ́n ráyé sá. ok <laughs> ah bá wọ̀ ọ́ lè má gbé tiẹ̀ o. <laughs> o lè má gbé tiẹ̀ o bàbá dẹ̀ o lè gbé. tó bá ń ṣàlọ́ ẹ kí sóbò náà tó kù àmọ̀ yín ó díẹ̀ díẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ ìgbà àwọn tí ẹ̀rẹ́ yín gbà ọba sì dọ̀là ń ṣàlọ́ wọ́n mọ̀ rẹ̀ dàgbà wọn àmọ́ ọdún bó sí. naam ẹ mẹ́ta jẹ́ ọgbẹ́ akóre bí se o alùsùn náà yìí táà lè kírun lẹ́yìn yìí sẹ́wọ̀n kí wọ́n kírun lẹ́yìn wa sa pẹ̀lú ayé ní alùsùn náà yìí táà lè kírun lẹ́yìn yìí sẹ́wọ̀n kí wọ́n kírun lẹ́yìn wa sa wọ́n kírun o wọ́n ó ní káwọn mùsùlùmí kọ àwọn kẹfì irọ́ wọn pa kẹfì ilé àwọn náà ń pe mùsùlùmí yòókù o wọ́n á tó kí wọ́n á tó kí ẹni tó bá kí lẹ́yìn yìí tó kí ìtàn bá kí lẹ́yìn yín bóyá ó ṣèlú àbí kankan dání pọ̀ bọ́ yóò tó kí yóò tó kí dáadáa ni mọ́mọ́ àtàn síbẹ̀ ọmọdé ó débi wà nábì máa hà lọ yìí ní òkú òbí tó wà ìsìn rẹ̀ sọ fún wa pé kò lè kárí o kò kárí o. sọ fún wa pé kò kárí.

ولكن رسول الله khatama nabiyyin ọlọ́run bá ní kọ́ńtàmù ló pé kò pé ní àáfírù wọ́n ní kọ́ńtàmù ẹ dàkú kí ni ìwò kárí lè dé lárúbá kọ́ńtàmù ni kọ́ńtàmù ló ka àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́ńtàmù ló ka wọ́n á ní pé ìwò ká àwọn ànábì ni ok ẹ mọ̀ títí tó fi jọ́ ka àwọn ànábì iṣẹ́ wo ló ká máa ń ṣe sọ́wọ́ wọ́n máa ń jẹ́ ọ̀ṣọ́ fún kọ́tàmù ní èdè lárúbá sì ní zina sáà ń gbọ́mi yé zina ní jẹ́ kọ́tàmù wọ́n ní pé kọ́tàmù lọ́lọ́run pè pé ọ̀ṣọ́ ló jẹ́ fáwọn ànábì ọlọ́run òun lọ pàtàkì jù lọ́lọ́lá nínú wọn wọ́n kì í ṣègbẹ̀yìn wọn wọn ní ọlọ́lá jù bùlá muhammed lọ àwọn gbà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ nígbẹ̀yìn ó dẹ̀rí mélòó dẹ̀rí mẹ́ta náà ó dẹ̀rí mẹ́ta. àwọn ẹ̀rí mi tó wà ṣùgbọ́n àwọn ẹ̀rí mi tó wà yẹn kò sínú hadith kò sínú Qur'an hadith ni wọ́n máa ń lò fún àwọn ẹ̀rí mi ṣe wá ara àwọn kente yìí àwọn kọlọrọ sí yìí làáfàá wa fẹ́ ṣe rọ́dù fún sálàyé mi ti yé àwọn fáwọn wa fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ ṣe rọ́dù fún wọn náà fi sọ pé wà innahu khatamul anbiya wà innahu khatamul anbiya àti pé dájúdájú anábà Muhammad sallallahu alayhi wa sallam òun ni khatamu àwọn anábì Ọlọ́run sáà gbọ́ mi yé ṣé wàá rí kọ́tàmù tá a fa wa gbà lérò òun ni wípé òun ni ọ̀ṣọ́ wọn òun ni gbẹ̀yìn wọn mo ń gbọ́ mi yé òun ni ọ̀ṣọ́ wọn òun ni kíni ọ òun ni ìgbẹ̀yìn wọn tọ́yì ṣe ẹlẹ́yìn ọmọ kéékèèké o ẹ̀yin ẹ mọ̀ gbà méjì o ẹ̀ lè jẹ méjì o tí wọ́n bá ti ń ha talẹ́ ẹ jẹ́ káwọn àgbàlagbà ó gbà ẹ ti gbọ́ àbẹ́tún fẹ́ jẹ méjì ẹ lè jẹ méjì kò sí wàhálà àbí bó wà ní báyìí náà ẹ má gbà ó gbà ó kò sí wàhálà o. so irú wọn ni afa wa fẹ́ ṣe rọ́dù fún lójú ọsọ yìí kéwà innahu khatamul anbiya òun nìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́kan bọ̀bá tó lára ga ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀. Ah, ẹ jẹ́ àkọ́kọ́ ká ọ̀rọ̀ yìí náà kí n tó mọ ṣàlàyé lọ ẹ bá ń kà. هذه العقيدة ثبتت في أحاديث كثيرة مستفيضة. so àkídà mùsùlùmí yìí pé ànábà Muhammad sallallahu alayhi wa sallam òun ló lọ́lá jùlọ nínú àwọn ànábì ọlọ́run òun dẹ̀ ní gbẹ̀yìn wọn ó fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn àhàdíìsì tó pọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ àti lọ́ọ̀bì àhàdíìsì ẹ má jẹ́ àti lọ́ọ̀bì mo ti mọ nǹkan mo ti ibi tí wọn lọ yẹn ìdí ìfẹ́ ká lọ bẹ ẹ jẹ́ akọ padà síbi àwọn ẹ̀rí wọn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́ tá a wá sọ̀rọ̀ lórí rẹ̀ tán ká tó ẹsẹ̀ wá padà síbẹ̀ yẹn sóti alákọ̀ọ́kọ́ kílẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ tí mo sọ huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum òun ló gbé ìránṣẹ́ kan dìde láàrin àwọn ummiyun yatlu alayhim ayatihi ó yóò máa ka àwọn àmì rẹ̀ fún wa wáyé zakihim yóò máa fọ̀ wọ́n mọ́ ẹ dákun ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa o àwọn àfẹ́yẹsì sọ pé zakihim yẹ yóò alẹ́muhumul akhlaqa ni o yóò máa kọ́ wọn ní ìwà rere yóò máa ka alukur'ani fún wọn yóò dé máa kọ́ wọn ní ìwà tó dáa ẹ dákun mùsùlùmí tó bá já lùsùnà ìwà rẹ̀ máa ń dáa ni o ẹ já tún wà wá ṣe o so wáyé zakihim wáyé alẹ́muhumul akhlaqa al àwọn wà dáadáa sálàyé mi ti yóò máa kọ́ wọn látara súnà tó súnà yẹ ó yẹ kó máa kọ́yàn níwà rere ni o kò dáa o wọ́n máa sọ́kẹ́ tíyẹn bá ti jẹ́ àlùsúnà kì í níwà àlùsúnà máa ń níwà ni o ìwà dáadáa àmọ́ ńlá máa náà ni o tá a bá wà níbi iṣẹ́ àwa yàtọ̀ sáwọn yòókù o tí bá jọ gbàṣẹ́ ń bẹ̀ o kódà kó ṣe iṣẹ́ yìí fọ àpòǹdá àwọn ọmọ ìyá wọn ifá máa náà ṣeré ilé kéwù bìkan bẹ tí mo ti ń kọ́ máa ń lọ tó bá ti dijọ́ afúlà báyìí wọ́n ní ẹ̀yọ́ nkùránì ẹ̀sẹ̀ àràjọ àwọn nkùránì yìí jíwó wọ́n wà ní gbogbo owó tí wọ́n bá pa àwọn nkùránì yẹn máa kó fún àwọn nìkan lọ́kàn balẹ̀ sí i àwọn ò lè jíwó jẹun wọ́n mọ̀ kọ́ àwọn afáà yẹn kù wọ́n lọ nǹkan má kù àwọn afáà ń jalè gan wọ́n ní àwọn nkùránì yẹn bó fún torí kí ojú àwọn tá a jọ nkùránì tó àmì ọ̀hún súnà gbogbo wa wọn ò wá lo súnà ṣé tí wọ́n bá ní àwọn alùsùn náà ẹ̀kọ́ fún ìdájọ́ pé sufi ọ̀dà olè ní á wọ́n wà ní àwọn kùránì torí gbogbo wa là ń kọ́ kùránì bẹ̀ sọ àwọn iye owó àwọn yóò yà tó bá rọrùn kó lé lóko kó lé dé wọ́n ní àwọn kùránì fún owó pé ṣùgbọ́n àwọn tán owó lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní iye tẹ́ mọ̀ ká alákọ̀ọ́kọ́ kò ní pé ẹ bá níbi pé aláṣẹ ẹlòmíì ọmọ ká méjì papọ̀ mẹ́ta papọ̀ yóò lọ yọ lítà o ibi tó ti ka ẹgbóná gan ten thousand ten thousand ó ti dá a ma yóò yọ méjì yẹn àbí mẹ́ta tó fi kún yóò yọ kú àwọn yẹn gbóná gan ah wọn gbóná o àwọn àbá àbúrúkú ilé ẹbí máa jókòó báyìí tira àwọn ibi tí wọn bá ti gbé ẹ máa wá dẹwọ yẹn síbi wọn máa wọra wa ah kékeré níbi táwọn yẹn lónìí ẹnìkan kò lè jí owó mi o bí wọn bá jí wo yóò yà jájọ sọ ni lóde ah wọn à nígbà kẹ́nìkan máa dáwọ́ ká. wọ́n jọ jókòó síbẹ̀ nìkan hàn kílẹ̀ èlò lẹ̀ kàn sí. torí táwọn ẹ̀sìn jẹ́ nu táwọn wá kí nu alẹ́ ah, àwọn ọ̀rẹ́ làbà wọ́n burú débi pé àwọn mi ò sì débẹ̀ nu wa owó tẹ padà ẹ̀kúlẹ̀ ẹ̀kúlẹ̀ wọ́n á kúlẹ̀ yóò sì mọ̀ tó one thousand yóò sì yóò sì tó bá ti one thousand yóò one thousand yóò lòun lọ ẹ̀ máa yòókù àbọ̀ fẹ́ sọ̀rọ̀ àbọ̀ fẹ́ sọ̀rọ̀. yìí kà pa yín dànù wọ́n máa bara wọn ni yìí kà pa yín e pa ojú yín dànù <laughs> àwọn náà yà ẹ mẹ́jọ wọ́n i a ah, ọlọ́mọ ti ẹ̀ yọ ó rẹ o wọn náà sọ pé ni ọ pé o ìgbà àwọn àjọ àjọ àyè à ń rí fún ẹ bó ṣe wà à ń rí nù fún ẹ.

àfa wa ń sọ lọ́dún fún wa nítorí pé àwọn nìkan kọ́ o nítorí pé àwọn nìkan kọ́ torí pé lẹ́yìn ikú àníbà Muhammad náà sọ̀rọ̀ àná sọ̀rọ̀ ẹ̀yìn pé àwọn kan ti kọ́kọ́ dìde síwájú mínísà Ghulam Ahmad tí wọ́n pera wọn ní anabi ọlọ́run bíi Musayi alikadua àtàwọn mi kìí sọ nìkan o wọ́n tóbi mẹ́ta jẹ́kẹ́ immediately lè ta anabi sọ́lá yẹ́wà sọ́lá mùkún ní àti sọ́ra wọn dà àwọn sábẹ́ tiwọn àwọn kan padà nù àwọn tí ò padà wọn pa wọn ẹ dákun ẹ̀rí mi ìnú tá à ń bọ̀ wá bẹ̀ ọ́ tí mínísà Gùlámù Ahmed òfin ní jàǹdàbí ọlọ torí pé ká lọ sọ bẹ́ẹ̀ láyé àwọn sàbẹ̀ ni wọ́n pa ni táànàbí mi bá ń bẹ láyé ànábì sọlá àlewà àlewà sọlá sọ yẹ kí sàbẹ̀ gbógun tàwọn sẹ́kọ̀ọ́ àwọn láànábì lẹ́yìn ànábì kò yẹ ká gbógun tiwọn torí pé ànábì mi lè wà bó ni ó sì ọmọ India ní ọjà ànábì ẹ ọlọ́wọ́n bá sọ kí wàlẹ́dì tó sì jára wọn mínú tó jára wọn tó jẹ́ lárúbáwá irú wọn yóò máa ka àwọn àrísà mi rẹ̀ fún wọn yóò máa fọ̀ wọ́n máa pẹ̀lú kó máa kọ́ wọn níwà tó dáa ìwà ẹwà ìwà ayè láti pàṣẹ súnà rẹ̀ sálàyé mi ti wa yu'allimuhum al-kitaba yóò máa kọ́ wọn al-Qur'ani wal-hikma súnà lẹ́yìn pé yuzakim yẹ yu'allimuhum al-akhlaqa so ti yẹ yín báyìí wa in kanu min qablu lafi dalalin mubin inú àánú tó fojú hàn lọ́mọ lárúbáwá síwájú ká nàbí wa muhammed sallallahu alayhi wa sallam tó di ọlọ́run wa ni ìránṣẹ́ lè ti mọ ọ̀rán sáwọn ọmọ lárúbáwá yìí ó yàtọ̀ sí àwọn ìránṣẹ́ tí mo rán síwájú ẹ̀ torí tí bá ti lè gbé wọn dìde nínú ìran kan tí mo rán wọn síran yẹn rìsáàlà àwọn ìjáde kò nínú ìran náà sáà ń gbọ́ mi ó wá ní ṣùgbọ́n ìránṣẹ́ eléyìí wà á kọ̀rí náà mìíràn bí mo ṣe gbé dìde fi omi yìí náà mo gbé dìde fi àkọrin mi àtàwọn míì náà lámà yalhaqu bihim àwọn tí wọn yàtọ̀ sí lárúbáwá náà ìránṣẹ́ ìránṣẹ́ tiwọn náà sálàyé mi ti yé kó lè yàtọ̀ sí ìránṣẹ́ tàwọn ọmọ Ísírẹ́lì tó ṣe pé àwọn àna ọmọ Ísírẹ́lì nìkan lọ́lọ́run rán wọn sí so risala anabi wa muhammad sallallahu alaihi wa sallam risala tó kárí gbogbo èèyàn ni ìtumọ̀ mo rò pálá yẹn mẹtẹ ilé Ọlọ́run fi pè ní fadlu dhalika fadlullahi ẹgbẹ ló fi tẹ̀lé pé ọlá ni mo ṣe fún yẹn tí èyí máa yàtọ̀ ẹ tọ́ báwo ni mo máa ń fún torí irú ọlá yẹn mi ìfá nàbì kankan ṣáájú ẹ wallahu dhul fadlil azim mo rò pé ẹgbọ́n mi yé bá sẹ́ẹ̀rì yẹn tó wó àbí òwò òwò ẹ fún mi lẹ́lẹ́kejì wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad ẹ já gbọ́ hadisi yìí anaba muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní innali asma'a mo ní àwọn okọ̀ kan tọ́lọ́wọ́n bá fún mi mo ní àwọn orúkọ mo ní àwọn orúkọ tọ́lọ́wọ́n fún sẹ́rí hadithi eléyìí kì í sàdíìsì tó ṣeé ṣe tó ànus torí pé ó wà nù Bukhari ṣùgbọ́n àwọn ọ̀tá àbùkọ́rí pọ̀ jẹ́ bá àbùkọ́rí jà ṣùgbọ́n àwọn àti ìmọ̀ bá mùsùlùmù jà ó tún wá wà ní mùsùlùmù náà lójú sọ pé kò jẹ́ ṣe tánù sí táyà pọ̀ tà àbùkọ́rí ni ó ó wà ní mùsùlùmù. àbí tó bá fẹ́ mọ báwọn méjèèjì jà papọ̀ àmọ́ ibi tá a tó ọ sí. hadith yẹn bẹ́ẹ̀ nu Bukhari ti fọ́ ó wà ní mùsùlùmù náà twenty three fifty four. ó wà ń bẹ̀. so inú sahihu méjèèjì ni hadith yẹn wà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna li asma'a mo ní àwọn orúkọ kan tọ́lọ̀ ń fún mi ó túmọ̀ sí pé orúkọ mi kì í ṣe kíni o kì í ṣe ọkàn ó ní ana muhammadu èmi mò ń jẹ́ muhammad orúkọ mi ni sallallahu alayhi wa sallam. ẹjọ́ tá a nábì ó fi tẹ̀lé ni ó ní wa ana ahmadu èmi náà mọ̀ ń jẹ́ ahmadu ìṣe bẹ́ẹ̀ ń tẹ̀ bó láàtọ̀ àwọn kíní burúkú yìí torí ẹni ahmadu lọ́lọ́run sọ kọ̀dá kọ muhammadu anábì ló kọ òun ní jẹ́ sallallahu alayhi wa sallam hadithi ti bẹnu bukhari bẹnu muslim ó ní ana alimahi arókọ mi ní alimahi yamhu Allahu bí alikufur pẹ̀lú mo ṣe dé ọlọ́run máa pa kúfùrù rẹ̀ ana alhaṣiru alladhi yuhsharu an-nasu ala mi lọ́lọ́run ti bá àwọn èèyàn dìde. ṣé àkọsí knockout ni àbí knockdown ṣé knockout ni àbí knockdown ẹ̀dá àkọsí knockout ni àbí knockdown ṣé knockout ni àbí knockdown knockdown ni ṣé knock off ah yọ̀bọ̀ tó kọ́mọ̀ off o knockdown lélẹ́yìn o. alẹ́misọ́lá aléwálé wasálàmù lọ́sọ̀rọ̀ yìí ẹ dákun ẹja mẹ́rin ẹlẹ́kẹta ẹ dákun kílẹ̀ ẹlẹ́kẹta. walakin rasulallahi wa khataman nabi wọ́n ní zina ni. sẹ́ẹ̀rì ọlọ́wọ́n bọba tó láre ga òun ló mọ̀ ọ̀rọ̀ sọ jù kò síbi ẹ ṣe lè tú ọ̀rọ̀ rẹ̀ síbi tí ọ̀dà ibẹ̀ náà ni rọ́dù ọ fún yín anybody tó bá ti lè lo alukur'an tó bá ti tú bí o ṣe dá ẹ lọ wo àyà yẹn dáadáa àyà yẹn máa ṣe rọ́dù fẹ́ntọ́ ìgbà táwọn kan ní pé gbogbo àyè lọ́wọ́n bá wà nítorí pé Ọlọ́run bá sọ pé mọ́yà kúnnù mi nájú àṣàlásàtì ní láhùn àrọ̀bí àwọn wàlá khamsati sàdíwọ́lá ajiná mi wàlá àkísàrọ̀ ìlàhùn àmáhùn àyìnàmà kíánu wọ́n ní gbogbo àyè lọ́wọ́n bá wà tọ́lọ́lọ́n àwọn Imam Ahmad ní ẹ̀ wáyà yìí dáadáa ni ó ní alámútárọ̀ anna Allaha ya'lamu só òrí ni pọ́lọ́wọ́n ọba mà ìgbà tí ó tún parí rẹ̀ ó ní inna Allaha bi kulli shay'in alim só òtí rí pé mọ̀ lọ́lọ́wọ́n ọba ń sọ báwọn ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú mọ̀ rẹ̀ ni torí bada'aha bil ilmi wa khatamaha wa khatamaha bil ilmi fa huwa ma'ahum bi ilmihi so kò sáyà tẹ̀lé lò áyà náà ni ó sọ̀rọ̀ bóyá láyà yìí ṣe wá ṣe rọ́dù fáwọn amẹ́ríkà ó ṣe rọ́dù fún wọn torí pé kìrọ́ à alukur'an tó jẹ́ kìrọ́ à jumhur walakin rasulallahi wa khatima annabiyina khatim lọ́wọ́ àmì kìrọ́ à khatam yẹn kìrọ́ à tó tàwa tààrọ̀ ni òsùnmọ́ kìí ṣe kìrọ́ à jumhur kìí ṣe kìrọ́ à asim àwọn tó pọ̀ jù lára Madina ara Maka ara abẹ́sọ́rọ́ ara sáàmù gbogbo wọn kọ́tìmù yẹn kà. mo rò pé ẹjọ́ mi yé kọ́tìmù sì ni áàkìrù ó ní gbẹ̀yìn kan tàbí tá a fi stamp kan tá a fi parí ẹ̀ pé lẹ́yìn bí ẹ̀dọ̀rọ̀ kan kankan síbẹ̀ mọ́ ọlọ́wọ́ akó méjèèjì papọ̀ fún ànábì ó kó ìjà ànábì gbẹ̀yìn fún un àti ìjẹ́ ọ̀ṣọ́ tó ní ọ̀làjù nínú àwọn anábì ọlọ́run ọlọ́run kó méjèèjì papọ̀ nínú ayé ẹ̀yọ̀ kan. sẹ́ni kaba wa ní kọ́tàmù lọ́sọ̀ á ní kọ́tìmù náà lọ́sọ̀. sálàyé mi ti yé torí pé ò lè fi rí wáyà hafsa àbí kira asimu nìkan tó Al-Qur'an. mo rò pa àjọ mi yé ìyẹn náà bí ọ̀rọ̀ wọn wò. ẹ wá já gbọ́ ọ̀rọ̀ kan tá ànábi sallallahu alaihi wa sallam sọ. anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní wípé ilé kan mo ka fi ummati kadhabu àwọn èèyàn kan ń bọ̀ o nínú ìjọ ìsìláàmù yìí o òpùrọ́ ni o wọn èyí sọ̀pùrọ́ salasun wọ́n tó mẹ́ọ́ ọgbọ̀n tí wọ́n wà wọ́n tó gbọ̀n báwọn kan bá ti ń lọ tẹ́ bá ti ń jáwọ́ tiwọn àwọn mi ò tún dé kulluhum yaz'umu annahu nabi ọ̀kọ̀ọ̀kan náà àwọn yi yìí ni wọ́n máa lá nàbì lòun wọ́n ń bọ̀ ó ewùjọ́ tá nàbì ti sọ̀kalẹ̀ sallallahu alaihi wasallam wọ́n á pẹ̀lú àwọn lá nàbì o sẹ́gbẹ́ yìí kan náà dìde ní Ìbàdàn gbà kódà tó tó kọ́ káàbà tó ní kó wọ́n máa wá ṣe ájì ń bàdàn ọlọ́run ti bí òun àti ájì rẹ̀ wọ́n ní sí àwọn lárúbáwá wa láyà rọ̀ méjì wọ́n lọ yọjú sí páwọn ọba sọ̀rọ̀ bó ṣe sọ fún àwọn mòdìrì rẹ̀ pé kán yú ẹgbàá sí wọn wọ́n lé wọn débi pé ẹlòmíì ò mú bàtà dé ọ́fíìsì nù wọn ní two thousand àwọn àbí two thousand àwọn sọ̀rọ̀ ẹni tí ọ̀jọ̀ lárúbáwá ṣe ń fẹ́ bá sọ̀rọ̀ ẹni ọkọ̀ kàbà kọ̀jọ̀ lárúbáwá abẹ́ ìrà dẹ̀ o ọlọ́mọ mọ̀jà sọnù mọ̀jà sòfò àwọn yẹn ti ṣe àwọn èèyàn lófò lọ. anabi sallallahu alayhi wa alayhi wa ó ní wa ana khatamun nabiyyin ṣùgbọ́n èmi ni ìpín àwọn anabi ọlọ́wọ́n bá o la nabiyya ba'di la nabiyya ba'di ó wú ọ̀rọ̀ yẹn tán yẹn ó ní kò sáà nàbí mi lẹ́yìn ṣe rí ṣe mọ̀ pé náfíò nùbú wà nìyí náfíò ní fún rìsáálà ìwájú yìí àwòlà sálàyé mi ti so tí o bá ti sára bí mi lẹ́yìn kò lè ṣe rọ̀ṣúlù mi o torí rọ̀ṣúlù òun tó tóbi ju ànábì lọ ẹ mọ́jọ́ àbí tá a ti sọ níbẹ̀rẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní àpèjúwe mi àtàpéjúwe àwọn ànábì ọlọ́run tó síwájú mi kàmásálì kọ́sìrín àbí kàmásálì rọ́jùlín bá náà báyìí tà oríṣiríṣi rìwáyà ló wà ó dà gẹ́gẹ́ bí ẹnìkan tó kọ́lé ó dà gẹ́gẹ́ bí ààfin kan tí wọ́n kọ́ tí wọ́n kọ́ dáadáa wàtúrì kàmín hó mọ́wúdí àwùlámínà tèmi ìgbà tí wọ́n kọ́ tí wọ́n ṣe dáadáa tán wọ́n wá fi àyè búlọ́ọ̀kù kan lẹ̀ báyìí ó ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ẹ wo lè ṣe fáyìn tó ẹ wo lè ṣe dáa tó ilà amóhùndé alábìnà ah! tí wọn bá kàn ọ̀rọ̀ amú lọ blọọkù tí wọn fix ẹ síbẹ̀ báyìí ilé yorùbá kan complete tán yányá kò ní nídìí kankan mọ́. anabi sallallahu alaihi wa alihi wa sallam ó ní wa ana lábìnà blọọkù ẹyọ kan tó kù tí ilé fi pé èmi náà wa ana khatamu annabiyyin al-anbiya èmi náà sì lọ pin àwọn anabi Ọlọ́run ọba torí pé ó ní khutima bi al-bunyan ọlọ́run fi mi parí ilé kò sí nǹkan kan tí lè ń bò káàtà sí ma wà kó tì mà bí àbúrọ̀sọ wà kó tì mà bí àbúrọ̀sọ torí tó tó fẹ́ sọ ti rọ̀súlù náà ká lè mú yẹn náà wá. lédè kúkúrú lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallama kò sá anabi mi ma lẹ́yìn ẹ̀ ẹ̀rí mi tún ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní fòdìlítù alal anbiya ibi sittin nǹkan mẹ́fà lọ́lọ́run fi gbọ́lá fún mi lórí àwọn ànábì ọlọ́run tó kù ọ̀rọ̀tìtù jawami alikalim kí n sọ̀rọ̀ kékeré kó kó tuma tó pọ̀ sínú ọlọ́run bá fún mi wọnú sírìtù bẹ̀rù ọ̀bẹ tí n bá fẹ́ báwọn èèyàn jagun tó bá kú oṣù kan tí ń dọ̀dọ̀ ọmọ ọlọ́run ti dẹ̀ ẹ̀rù bàwọn ẹ̀rù ti mọ̀ bàwọn rẹ̀ wà òhìlá tilé àlùkò náà àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú gbogbo nǹkan tí wọ́n bá kó lógun tí wọ́n bá ti kó ìjọba yìí wọ́n á bẹ̀ lọ́wọ́ iná ó sì wá jẹ́ láti sánmọ̀ yìí. ṣùgbọ́n Ọlọ́run bá ní kí èmi àti jọ tèmi káwa máa pín nǹkan ogun ká máa ná ká máa jẹ́ láàrin ara wa. wọ́jọ́ ìlàtílé alẹ́ arúgbó masjidan wa tahura. Ọlọ́run bá ṣe ilẹ̀ fún mi níbi tí mo ti lè máa fi kírun mo tún lè máa fi ṣe mára kí máa fi ṣe tàyámù. wa ursiltu ila al-khalqi káfàtà Ọlọ́run ó ní wàhútì mà bí anabi yòó wàhútì mà bí anabi yòó èmi lọ́lọ́run tó wá fi sọpin àwọn anabi ọlọ́run ẹ dákun ṣé ó ti tán àbí ó ti tán ṣùgbọ́n àwọn àlà ìlà ìlà ńláhu àwọn sọ wípé ẹ lọ máa gbọ́rọ̀ wọn dáadáa ẹni tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú la ilaha illallah tó fi muhammadu rasulillah tó ẹ dákun sẹ́yìn ní ìṣe mùsùlùmí ẹ nílé sọ pé kìí ṣe mùsùlùmí lẹ́bìrì pé gbogbo la ilaha illallah kọ́ ni ó sàǹfààní lọ́jọ́ àgbéyà kìí ṣe lójú ẹ̀ la ilaha illallah táwọn èèyàn ń sọ lẹ́yìn adébísí lẹ́dẹ̀ adébísí di màlẹ́ o la ilaha illallah eégún sì ní ń jẹ́ adébísí bẹ́ẹ̀ ni lẹ́dẹ̀ bí wọ́n ṣe máa ń wí wọ́n máa ń wí tẹ̀lé adébísí kéèyàn wá kú síbẹ̀ kéèyàn ní ó wí la ilaha illallah ó kú báyìí ó sì pèkẹ́ lé mọ́ lẹ́yìn adébísí ìtumọ̀ rẹ̀ ní pé pípé kálímọ̀ lè mọ́sìn yà láǹfààní ilé ìjọba kan tó bá sọ la ilaha illallah mukhlisan min qalbi tó máa ti ń sọ oní òsè láǹfààní kò bá wí kú. adébóyè náà kọrin ojú ti tọ̀ta la ilaha illallah ojú tọ̀ta la ilaha illallah wọ́n ti lé mi lọ́fẹ́ di olófẹ́ di pásítọ̀ bó bá yẹ pé stúdíò ló kú sí pẹ̀lú la ilaha illallah kò lè ṣe láǹfààní torí yẹ̀yẹ́ ni ń ṣe.

òun ló pin ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run bó ṣe jókòó àwọn ànábì ọlọ́run yẹn náà òun náà ló tún lọ́lá jù nù wọn. wa kullu da'wa an-nubuwwati ba'dahu à ń bọ̀ wá bẹ̀ gbogbo ẹni tó bá tún pera rẹ̀ lánàbì lẹ́yìn ẹ̀ ẹni àánú lè ń tọ̀wọ́ fẹ́ mọ̀ sáwọn yẹn nù. ní àfi wọn gùlámù ahmadu lè pe èpè sì mú kótó kò láyé ó pé aláàánábì ni wọ́n sì wọ́n lè pe òun náà kọ́ o bitọ́nà tó sùn lónìí o àwọn ọ̀rẹ́ ẹbú ní akóbá o ó ní haroka dáwà àwọn èèyàn máa tẹ́tí sí ọmọ ọ̀rọ̀ sọ ó ṣe gbogbo ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn èèyàn kan wá ń sọ fún pé ah, ìwọ yìí gan ayé gan ti gbà fún ọ wọ́n ti fẹ́ gbà fún ọ tó tà náà bì tó lè dìklẹ́ ara rẹ lánàá ìgbà tí wọn sọ bẹ́ẹ̀ fojú mọ àwòkọ ọ̀rọ̀ bọ irú mọnà burúkú wò lè wá fún mi kì í dá wọn lóhùn kì í dá wọn lóhùn ó wá di ijọ́ kan ó wà nù mọ́ṣáláṣí ń ṣe tìláwà àwọn kan máa bára wọn jà ń ta àwọn àjórè àwọn àjórè ti borí ló bá jáde sùn kí ló ń ṣe ẹ̀yìn ẹ̀yìn náà sí ẹ̀jọ̀ kọ́ náà bá sọ pé látọ́rọ̀ fà wà sọ wà takùn fà ọkọ̀ sọ́ọ̀tì nàbí yìí ọ̀làtọ̀jì haro láhùn mi kọ́ lè gàjà hàbí bá àdìkùn lè bá àdín àǹtà àbátọ̀ àmàlùkùn àǹtò láti sọ̀rọ̀ wọ́n ní àyà tó mú wa bọ́ sáà nàbí nìwọ̀ àwọn yẹn sọ bẹ́ẹ̀ fún ọwọ́ adákẹ́. sáà nàbì nìwọ ni ibi tí fìtínà rẹ̀ ti ń bọ̀ díẹ̀ díẹ̀ nù kọ́pù wìí tipa àwọn akẹ́kọ̀ọ́ ń ti pété clear a máa sọpọ́ọ̀tì èèyàn tó gbà tiẹ̀ ti pọ̀ jù wọ́n ti ti pọ̀ lẹ́yìn rẹ̀ mi lọ sanabi ni àwọn yẹn wá ń kí fún sanabi ni ikú bí rí ti jẹ wá fi ó nwa di pé ń wá àwọn irọ́ káàkiri akiri àbákúwà káàkiri yóò tún níbọ̀ bá tún yá ó kú mọ̀ pé ẹ̀rí pé màdí ń bọ̀ ọ̀pọ̀ tó sì lálàáfíà yóò lò ní màdí yẹn gbà náà sálàyé mi ti pé èmi ní màdí yẹn ok màdí ń bọ̀ anábì bọ̀ wọ́n tún ní láàmú ilà ìsà èyí sánà ni màdí ti ń bọ̀ hadith àwọn lálàáfíà ó wà ní wọ́n ní ànábì isa òun náà ni màdí pé màdí àwọn náà ni ẹni tí ń bọ̀ ṣé mo pé ìgbà tẹ́ ti gbà pé isa ń bọ̀ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ ti sọ pé ẹnìkan tó jẹ́ ànábì náà ń bọ̀ nù wọ́n wà gbé wọ Ghulam Ahmad lásà ti púrúfù pé alánàbì iṣẹ́ wọ́n lò náà màdí òun náà ni isa bọ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ lànàbì pa àwọn méjèèjì débi kí nígbà táwọn méjèèjì bá dé tó bá di pé wọ́n ó kírun láti pọ́n wọ́n mọ ànábì rẹ̀ ànábì iṣẹ́ òní màdí ni ó kírun. isa ó tò lẹ́yìn màdí ẹ̀yin wáyé lá la isa bó lè méjì dẹ́yọ kan ó ti dàrú ó da isa tẹ̀ sọ yìí níta nẹ́bi sọ ni pé sọ kalẹ̀ nìkan yìí gbà kò ní wọ́n bì í mírísà gùlámù amadu ó ní dádì bàbá rẹ̀ ọmọ ahmadu rẹ̀ ó ní ó tún wá níyà ni. ìyá ló ọ̀nà bo ní sáwá gbàdénú ibi bàrá àdí ìyá bàbá kan tó fi wá bọ́ sínú ìyá mi níta àná mi sọ̀rọ̀ alẹ́ sọ pé ó sọ̀kalẹ̀ ó tún sọ bí tí ó sọ̀kalẹ̀ sí ìgbà tí sọ̀kalẹ̀ ó tún jẹ́ tí ń bá ń bọ̀ kí ni ó máa dà láti bí oríire sọ wọn à ní bì ọlọ́run ló lóun gbé ga lọ́sọ́dọ̀ òun ọlọ́run náà ni ó sọ̀kalẹ̀ padà ṣùgbọ́n gùlámù wọn bí gùlámù ni ọmọ India ni kì í sọ ọmọ yìí ọmọ ọmọ iṣẹ́ yìí ẹwà dúró ti ọ̀rọ̀ wọn fi bàjẹ́ ṣùgbọ́n ọlọ́mọdé aṣọ ni àwọn èèyàn pọ̀ ń jẹ àmàjẹ́ àdéhùn kékeré má pọ̀ ẹ dákun anábà muhammad sallallahu alayhi wa sallam wa innahu khatamul anbiya hada wa sallallahu ala wa alihi wa sahbihi wa sallam tabaare ntoni bẹ́ẹ̀ ẹni èjì ẹ̀ta ọ̀yà ẹni àkọ́kọ́ wa antum wa jazakumullahu khairan. kọ̀sáájú tí wọ́n ọ láwọn amadu jó wa nù kọ̀sáájú wọn o tó bá yẹ kọ̀sáájú wọn ni àwọn ìmọ̀ bọ̀kọ́ rí ọ̀bá sọ̀rọ̀ lórí ẹ̀ kọ̀sáájú wọn lójú asuru tẹ̀dúwìnì ti lọ tán kó tó dé àìpẹ́ yìí náà ni mí ìrántí déètì ẹ̀ mọ̀ ní kẹ́pẹ́ ó ti lé lọ́ndẹ̀d báyìí ó ti lé lọ́ndẹ̀d kò tí sótì pé two hundred ní Abi. twelve kini kan sáà nìyẹn àbí thirteen kini kan so tie na ìbéèrè mi àmì wọ̀nyà. èèyàn ní kírun bẹ́ẹ̀ o èèyàn ní kírun lọ́dọ̀ wọn o èèyàn ó darun tèèyàn kí ni o tàbí kéèyàn wá àwọn ọmọ ya. ọlọ́run ti ẹ̀sìn kọ́sá àwùjọ bíi téèyàn dé tí ò wà ní sí ẹlòmíì bẹ́ẹ̀ mọ́ṣáláṣí mi lèèyàn mọ̀ lẹ́mọ̀ lọ mọ́ṣáláṣí wọn o bẹ́ẹ̀ ń tẹ́ni o àwọn náà sì ní wá mọ́ṣáláṣí UK sì ní kíní tí wọ́n wà àwọn èbó náà ní ń lò wọn àwọn náà ní ń darí wọn ọlọ́run ṣàánú wa náà. wọ́n á tọ́wọ́ sàkọ́. ọkọ̀ àti àwọn hmm. tó jẹ́ oníyàjò tí wọ́n wá gbàwẹ̀ àwọn ọlẹ́tọ̀ àti súnmọ́ra wọn dáadáa nígbà tó ti jẹ́ pé ó zòrò tó lálàáfíà ni wọ́n fi fà wẹ́lẹ̀ sí wàhálà torí pé ṣé wọ́n lẹ́tọ̀ àti súnmọ́ra wọn ó dàbí ẹni pé ṣé wọ́n lẹ́tọ̀ àti jẹun náà gbogbo mufatirot tó jẹ́ ìwọ̀ fún wọn òun ló ti lẹ́tọ̀ sálàyé mi ti ṣùgbọ́n wọ́n san gbèsè wọn lẹ́yìn Ramadan àkàmọ́ntẹ́ tí ò níyàwó fi ń béèrè ìrú béèrè báà. yóò la fún ọ béèrè ọ̀rọ̀ ọkọ àti ìyàwó láì níyàwó ẹ dákun náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wàá débẹ̀ lóògùn àpò ìjàmọ́ àwọn fẹ́ kí kí ìjọ ọ̀rọ̀ wọn ò dàrú tó bá wọn tẹ bá ti dé mọ́ṣáláṣí wọn wọn láwọn àmì tí wọn máa ń lò tí wọn bá fi ń dá wọn mọ̀ aláwọ̀kọ̀ ẹ kọ̀ọ̀rọ̀ àwọn tí ẹ ṣàkíyèsí pé ẹ rẹ̀ ni tí ó dé fìlà bíláàkì tí ó wà sí báyìí tí ó wà báyìí kò sí ní ẹ lè má rí nù àmì wọn ni àwọn èèyàn kan mọ́ ni fìlà tí máa ń ràn láàrin báyìí fìlà amadiya ni ẹ lọ wo gbogbo àwọn ọ̀gá wọn oníyàmọdé pé èdè mi tẹ́ bá ti observe bẹ̀ dáadáa ẹ̀ rẹ̀ ń tó dérú fìlà báwọn sálàyé mi ti dẹ́gbẹ́dẹ́gbẹ́ pé mọ́sálásí wọn ọ̀pọ̀ tó bá náà ọlọ́wọ́ kan sébèrè mi wà. Okay. ayọ̀. yóò ṣe sọ ìgbà táwọn ẹni fẹ́ sọ ní ajá wọn àwọn èyí tí ó rọ̀gì ni àbí ẹ̀kọ́ lè fi kọ̀rọ̀ǹgì ṣùgbọ́n tó ń tó dáa jù wọ́n ní pé kéèyàn wá kí ṣáyé lásìkò tí ṣùgbọ́n nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ nítorí ìdí tó pọ̀ ẹlòmíì máa ń sùn irú èmi nìṣẹ́ tí n bá délé tí n bá ṣe ohun tí mo jẹun tó ẹ má kí n kọ́kọ́ sùn náà tí n bá sunrun yẹn tí n bá jí ara mi ó bọ̀ sí kò sẹ́ni gbogbo mo ṣe lọ́rẹ̀ mi ẹ̀ ní mọ̀ pé ó ti rẹ̀ mí tẹ́lẹ̀ ṣùgbọ́n tí n bá yẹ sùn tí n bá wá kódà bí mo bá kírun tí mo ti sọ àwọn èèyàn mọ̀ pé mo rún mọ̀ ni mo mọ̀ yóò rẹ̀ mí yóò rẹ̀ mí gan ni ṣùgbọ́n mi wà mẹ́ tí n ti sùn lọ bọ̀ àwọn tó wà nílé ó ti mọ̀ pé a gbọ́dọ̀ jí bàbá yìí tó bá ti di àsìkò ọ̀run sọ ṣe wàhálà àwọn tó máa ń kíta rọ̀ wí nítorí pé a fẹ́ kíta rọ̀ fáwọn èèyàn a máa ń ṣọ́tìn ìṣà òun dáadáa wọn lọ́pọ̀lọpọ̀ fi máa ń bò àwọn fọ́múlà náà wá wà o tí wọ́n á wò yí pé ntí bí kí mọ́kànlá yóò ti padà di mẹ́jọ jẹ́ njẹ́ wọ́n yọ méjì kú o bẹ́ẹ̀ni mi bá dé gan tó bá ṣá yóò pẹ́ ń bi àlùwàlá yóò pẹ́ sẹ́ni tó bá jọ yìí méjì yẹn tó bá kí méjì tiẹ̀ tó fi balance ẹ̀ yóò tún jókòó lẹ̀ díẹ̀ yóò wọ WhatsApp àti ti ń lọ torí <laughs> torí pé tó lè gba débì kan ó tó jọ ìwọ̀n àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wà bọ́ kéṣe gbìyàn ló ń ṣe bẹ́ẹ̀ wallahu ala wa alamu ọlọ́run ló mọ̀ jù. naam mo ń bọ̀ sá. naam. àwa jọ fẹ́ kírun màmá máa gbé tó fẹ́ ara àṣesí wọn ni pé lẹ́yìn àti wọn bá fẹ́ jọ kírun papọ̀ wọn máa bọ́ síwájú. Si tọ́lá ni onífẹ́ kírun lẹ́yìn tẹ́lómi inú ibà ilé bọ́ síwájú wọn lọ́ọ́ tá lu àlàṣẹ wọn wà pẹ́ńlẹ́ àlù àlà ó dẹ̀ ní bí wọ́n ṣe máa ń wé láwà ní wọn náà èèyàn máa ń fi láwà ní wọn dá wọn mọ̀ wọ́n máa wé báyìí wọ́n wá gbé gba ibi inú díẹ̀ báyìí wọ́n á gbó báyìí tó máa lọ bọ̀ sí. mo kàn fẹ́ fi ṣàpèjúwe ni so oríṣiríṣi style ni wọ́n ní lọ́wọ́ tá a bá wọ mọ́ṣáláṣí tá a fẹ́ kírun ẹnìkan ní wọ́n kàn bọ́ wájú ní oyin àìsèkọ́mọ àìsèkọ́mọ àìsèkọ́mọ ẹ̀ẹ́dẹ̀ ti ní jọ àfa torí pé kó fẹ̀yẹ́ kẹ́yìn yòó kóhun kóhun kírun lẹ́yìn yìí ni ara fọ́múlà tá a máa ń lò ní sálàyé mi téèyàn bá ni kéèyàn tún rìn yàn kí kéèyàn tún rìn yàn kí ọ̀ọ́dọ̀ inú téèyàn kí lẹ́yìn ẹ̀kọ́ afẹ́ sáwọn lálàáfíà mọ̀ máa dẹ̀ ń kí téèyàn ń kí tiẹ̀ a kàn ń tẹ̀lé sálàyé mi tí ọ̀dà gẹ́gẹ́ bí ká kírun lẹ́yìn ní ṣàlàyé mi ti nà ó yá. يا أرحما رحما إمالي حيلة إلا الرجوع إليك يا àwọn tí máa ń lọ káwùlà tí wọn lọ máa ń ṣe tààmù dátùmù tẹsùbà bọ oríṣiríṣi nǹkan wọn máa ń mú bọ tàrààfù wọn ti ń lọ sí tàrààfù sáré ni o irú àwọn báyẹn kí lèèyàn máa kírun lẹ́yìn wọn títí dáhùn fi tún sẹ́fẹ̀rẹ̀ mi wà àbí oṣù tí yóò bá sí subhan sótìẹ́ sẹ́fẹ̀rẹ̀ mi wà àbí oṣù tí yóò bá sí subhanaka Allahumma wa bihamdika.